ẹ pẹ̀lẹ́ ẹ ń bínú ẹ jọ kí ni ìyàtọ̀ nínú old Nigeria anthem àti new Nigeria anthem kí ló ní kí ṣé ó ní kí ẹkọ́nọ́mì wọ̀ọ̀sì ni àbí wọ́n ka bọ́jẹ̀tì fún yín wọ́n sọ wípé wọ́n náwó lé lórí ẹ̀ ń sọ wípé misplaced priority kí ló fi affect èló náà ní kẹ́ ẹ mú wá ṣé ẹ̀yin náà ní kẹ́ ẹ kọ́ àwọn ọmọ yín ọmọ primary school secondary school wọ́n mọ̀ pé àwọn máa kọ́ báwọn bá kọ́ wọ́n á fèlè so tẹ́ ẹ bá ti pariwo tán tẹ́ bá ti complain tán gẹ́gẹ́ bí ìṣe yín kẹ́ lọ kọ tó bá dẹ̀ wù yín kẹ́ ní káwọn ọmọ yín má kọ àwọn náà máa fẹ́ẹ̀lì ah Nigerians we are funny people àwa ládà wà you responsible jù torí ẹni tí ò bá eh, ẹni tí ò bá responsible ló máa ń complain lórí crime tó ń fúnra òun commit ẹ̀ ń pariwo pé kí ni gọ́ọ̀mẹ̀ntì ṣe sí yín ẹ̀ ń pariwo wípé kí ni eh, achievement gọ́ọ̀mẹ̀ntì oh oh just few months ago just few months ago ni government ló arrest àwọn tó wà nídìí dollar banditry tí wọ́n arrest àwọn eh, àwọn binance kínní gbogbo àwọn tó wà níbi àìrẹ̀ kí lẹ lọ ṣe ṣèbẹ́yìn Nigeria youth náà lẹ lọ create gbogbo àwọn illegal means láfi máa trade the cryptocurrency ṣèbí dollars wọn ló ti ń rise padà àwọn tó sì ń jẹ́jọ́ tí wọ́n gbé lórí illegal trading of dollars nígbà yìí wọ́n sì wà nínú àhámọ́ Nigerians you always find a way around a rule tán bá ti set you find a way around it to break it tá a bá rí gbogbo yẹn tẹ́ bá tún ní gọ́ọ̀mẹ̀ntì ni gbogbo ìgbìyànjú gọ́ọ̀mẹ̀ntì là ń sabotage tẹ́ bá tún ní gọ́ọ̀mẹ̀ntì ni ti rice nǹkan tí wọ́n ban imported rice pé kí local farmers kán lè smile to the bank ṣe bẹ́ẹ̀ ni wá lára títí títí rice Nigeria, locally made rice ó tún wá wọ́n ju imported rice lọ nígbà tí nàìjíríà máa eh, eh, àwọn nàìjíríà sì fẹ́ kéku government had no option but to open borders kí ráìsì máa wọlé ṣé ẹ lè complain tó bàbá Táíṣò Láàrin ni kọ́lọ̀ ń bá wa foríjì bàbá Táíṣò eh, Láàrin lọ́nà ọ̀run ṣé ẹ lè complain ó criticize Babangida títí títí títí ṣebí People's Bank náà fi náà wò tó ní kó náà lọ ṣe yẹn kó fún àwọn èèyàn ní sub two loan ṣé depression ẹ̀kọ́ ló pa bàbá oníbàbà ṣé ẹ san owó ọ̀hún padà ìgbà tí covid ń bí gbogbo grant gbogbo loans tán fún yín mélòó nínú yín ló rántí san padà mélòó nínú yín ló take responsibility tó lóun máa san padà ẹ eh, máa complain complain ẹ eh, adédé dé ọjà onígàrí adédé sọ wípé one thousand ten ní tòun onípọ̀mọ́ náà ní dọ́là tiwọn elépo á ní òun máa fàyè ni wá lára you people will just increase the price of anything anyhow ṣé gọ́ọ̀mẹ̀ntì náà lè máa blame ẹ dá mi lóhùn ilé owó tán fi ń ralẹ̀ tán fi ń kọ́lé ń sìn làwọn láńlọ́ọ̀dù fi ń rẹ́ǹtì ilé ẹ́jẹ̀ǹtì gan ilé ajẹ́ five hundred thousand ẹ́jẹ̀ǹtì á pè ní seven hundred thousand ní owó tòun lẹ́ẹ̀kan lọ́dún you are complaining gbogbo rules gbogbo nǹkan tó bá ti ṣe fún wa láti jẹ́ privilege fún wa we will find a way láti sabotage láti misuse opportunity oore student loan tó ń sọ báyìí gbogbo yín lè máa di student padà those of you that are still at home by this time of the day tó yẹ kẹ́ ẹ ti débi iṣẹ́ as medical doctor ẹ wà nínú ilé báyìí àwọn patient emergency gbogbo ẹ wà nbẹ nígbà tó bá dé ọ̀nà ẹ máa kọ referral ẹ máa kọ referral ni ẹ máa refer àwọn sí special hospital ti yín private hospital yín gbogbo equipment or government tó yẹ kẹ́ ẹ lò ní government hospital lẹ́ẹ̀tì jí tán tó bá lọ bá lọ́ọ̀yà kí wàá lẹ́kún until we people tá a bá take responsibilities tá a bá mọ̀ wípé kì í ṣe ìjọba nìkan ló lè ṣe ní ìlú yìí tó lè yí padà ló tó lè tòrò tí ìbá ṣe gbẹ NNPC ti jágbọ́n wa nísìn tó o bá ti gbé mọ́tò ẹ wá náà máa tepo sí wọn tepo sí kẹ́ẹ̀gì wọn tepo sí jẹnẹrétọ̀ mọ́ if not so ẹ máa máa repo lọ́wọ́ NNPC tẹ́ máa ta ní black market fún wa ní gbogbo ìgbìyànjú ìjọba là ń try láti sabotage nítorí pé we are selfish we are greedy people so we government tá ni ní deserve lọ́lọ́run fún wa nírú ẹ̀dá tá a jẹ́ nírú èèyàn tá we always think of ourselves we don't ah nani ọmọ ẹnì kejì ah put others into consideration Eh fúlàní lé yín nínú oko ni gbogbo fúlàní tán arrest ṣèbẹ́yìn la bá ń bẹ̀ àbí ẹ̀yin yorùbá kọ́ ni sponsor wọn àbí ẹ̀yin yorùbá gbogbo tèkìtì gbogbo tìkíní ẹ̀yin kọ́ ni èwo wá lẹ́kú èwo lẹ́jọ́ òṣì èwo lẹ́jọ́ wẹ́wẹ́ and let me remind you of something if you say Nigeria is going backward kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà àwa tá a wà nínú ẹ̀ ní Nàìjíríà gangan àwa gangan ní Nàìjíríà Nàìjíríà ò lẹ́nu kò létí kò lẹ́sẹ̀ tó fi lè rìn àwa tá a wà ń bẹ̀ là jẹ́ Nàìjíríà so be mindful of what you say tó bá ní Nàìjíríà is going backward ó mì pé ìwọ àtẹbí àtàwọn ọmọ ẹlẹ́ ń go backward ní tèmi lórí ilẹ̀ yìí màá ṣoríire lórí ilẹ̀ yìí màá lálùbáríkà lórí ilẹ̀ yìí màá lówó lọ́wọ́ torí ó ní ìwé àwọn kìrìsẹ́nì ó ní gbàdúrà fún ire Jerusalem àwọn tó ń fẹ́ yóò ṣe rere ohun tó bá fẹnu ẹ pé tó bá ní Nàìjíríà jẹ́ ló máa jẹ́ fún ẹ ohun tó bá dẹ̀ gbìn sí Nàìjíríà yìí bó fara ni mẹ̀kúnnù ara ni ẹ́ bó ní ọmọ ẹnìkejì ẹ lára ara ni ẹ́ bó mọ tara ẹnìkan ara ni ẹ́ ohun tó ní kálukú bá gbìn ló máa ká ẹ judgement day àti government àti àwa citizen lájọ máa jẹ ẹjọ́ ní ọjọ́ gọ́fìmẹ̀ntì day ọ̀hún kò ju ẹnikẹ́ni sílẹ̀ kọ́níkálukú lọ sorun mẹ́ta tọmọ ẹ̀dá sùn why do they change uh, Nigeria kìíní ìbàjẹ́ tó ń ṣe as individual gọ́tà iwájú ilé yín lásán kò tójú ẹ̀kan bá rọ̀ omi á rọ̀ wọlé ṣùgbọ́n nígbà tí omi yẹn ò bá ti rọ̀ wọlé yín tó bá rọ̀ wọlé neighbor yín kò kàn yín àìmọye yín tẹ́ ẹ kọ́lé mọ́ fẹ́ǹsì sí ojú gọ́tà gọ́ọ̀mẹ̀ntì náà lẹ máa ń bú wọ́n dé arrest anybody wọ́n á ní wọ́n oppress yín ẹ jẹ́ lọ kí Jésù kó padà wá kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó padà wá kán ṣe president ìlú yìí ẹ sọ wọ́n dá láìmọ̀ ṣe ló bí Nigerians ẹ jẹ́ lọ wábi jókòó sí ló bá gbé Nàìjíríà ṣépè ara ẹ ló ń gbé ṣépè àwa gangan ní Nigerians ire o ní tèmi o God bless Nigeria.